شأن نبيه بالأخلاق الفاضلة وقال في كتابه العزيز لقد كان لكم في رسول الله أسوة حسنة نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 والأخلاق الجميلة والخصال الكريمة صلوات الله عليه وسلامه وبركاته عليه وعلى آل بيته طيبين وأصحابه المخلصين وعلى من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد أوصيكم ونفسي أحبتي في الله بتقوى الله عز وجل أيها المؤمنون فبالتقوى يدرك يدرك المطلوب وتفرج الكروب ويدفع المرهوب قال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب عباد الله فإن موضوع الخطبة اليوم يتركز على ذكر بعد أخلاق الرسول صلى الله تعالى عليه وسلم إذ أننا لم نزل في شهر ربيع الأول الذي ولد فيه أفضل خلق الله خلقا وخلقا إخوة الإيمان إخوة الإسلام والإيمان إن العالم كله في مسيس الحاجة لمن ينقذ البشرية كلها من طغيان المادية الحارفة والانحلال الأخلاقي والظلم الاجتماعي مما أدى إلى تعاسة الإنسان وانتهاك حقوقه وامتحان كرامته التي وصلت إلى التعذيب والاغتصاب وسفك الدماء مع قتل النفس بلا وازع من دين أو خلق ولا ينقذ البشرية الصانعة من كل هذا إلا وحي إلهي وهدي نبي مرسل ومؤيد من السماء وهو آخر المرسلين من عند الله تعالى إلى كل العالمين فيا أمة محمد فيا أمة محمد صلى الله عليه وسلم قال تعالى في وصف محمد صلى الله عليه وسلم وإنك لعلى خلق عظيم وهذه الشهادة وهذه الشهادة من عند الله تعالى له صلى الله عليه وسلم بأنه على أكمل الأخلاق وأتمها وأرفعها وأفضلها بحيث لا يدانى فيها بحال من الأحوال وإن أبرز سمة شخصية الرسول صلى الله عليه وسلم المتعددة المتعددة الجوانب أخلاقياته التي لا مثيل لها فلو أنك جمعت كل خلق عظيم في العالم وكل تصرف أخلاقي سليم تصرفه في يوم من أيام الإنسان فإن ما تجده في حياة رسول الله صلى الله عليه وسلم يربو على هذا كله مجتمع وإن أخلاق رسول الله صلى الله عليه وسلم هي ميزة شخصيته الكبرى حتى إنه لا يحدد مهمة رسالته بقوله لا يحدد مهمة رسالته بقوله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق فأخلاقه صلى الله عليه وسلم في أهل بيته <coughs> أنه صلى الله عليه وسلم يعامل أهل بيته معاملة حسنة من كل من كل من زوجته من زوجاته وخادمه وآل مجتمعه حتى أشارت آيات القرآن الكريم أشارت آيات القرآن الكريم على أن لنا في رسول الله أسوة حسنة قال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن الأسود رضي الله تعالى عنه قال سألت عائشة رضي الله تعالى عنها كيف كان النبي صلى الله عليه وسلم يصنع بأهله قالت كان في مهنة أهله فإذا حضرت الصلاة خرج إلى الصلاة رواه البخاري وعن عروة رضي الله تعالى عنه سألت عائشة رضي الله تعالى عنها ما كان النبي صلى الله عليه وسلم يصنع إذا خلا قالت يخيط ثوبه ويقصف نعله ويصنع ما يصنع الرجل في أهله رواه الإمام أحمد رحمه الله أخلاقه ما القادم فعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدمت رسول الله صلى الله عليه وسلم عشر سنين والله ما قال لي أفا ولا قال لي بشيء لما فعلت كذا وهلا فعلت كذا متفق عليه ومن أخلاق مع الأطفال صلى الله تعالى عليه وسلم ما رواه عنس ابن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يزور الأنصار ويسلم على صبيانهم ويمسح رؤوسهم رواه النسائي وصححه الألباني رحمه الله تعالى قضاؤه صلى الله عليه وسلم لحوائج النساء فعن أنس بن مالك رضي الله تعالى عنه أن امرأة كانت في عقلها شيء فقالت يا رسول الله إن لي حاجة فقال رسول الله صلى الله عليه وسلم يا أم فلان خذي في أي طريق شئت قومي فيه حتى أقوم معك فقال معها رسول الله صلى الله عليه وسلم يناجيها حتى قدر حاجتها رواه أبو داود وأحمد وجره صلى الله تعالى وسلم وسخاؤه فعن أنس رضي الله تعالى عنه قال ما سئل رسول الله صلى الله عليه وسلم على الإسلام شيئا إلا أعطاه قال فجاءه رجل فأعطاه غنما بين جبلين بين جبلين فرجع إلى قومه فقال يا قوم أسلموا فإن محمدا يعطي عطاء لا يخشى الفاقة رواه مسلم سعة صدره صلى الله تعالى عليه وسلم وكثرة احتماله فعن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أدركه أدركه أعرابي فأخذ بردائي فجبته جبدة شديدة حتى نظر إلى صفة عنق رسول الله صلى الله عليه وسلم وقد أثرت فيه وقد حقرت فيه حاشية الرداء من شدة جرجته ثم قال يا محمد مر لي من مال الله الذي عندك فالتفت إليه رسول الله صلى الله عليه وسلم فضحك وأمر الله بعطاء متفق عليه وسماحته وعفوه صلى الله عليه وسلم عند المقدرة ما دام انتهت حرب أحد في وقتين تفرق الناس فكان الرسول صلى الله عليه وسلم بين النوم واليقظة إذ جاءه رجل وسيف الرسول صلى الله تعالى عليه وسلم كان معلقا فأخذه الرجل الكافر فقال من يمنعك مني اليوم فقال صلى الله عليه وسلم الله الله وسقط السيف من يده فأخذ الرسول صلى الله عليه وسلم عليه فأخذه الرسول صلى الله عليه وسلم وقال من يمنعك مني فبدأ يمدح الرسول صلى الله تعالى عليه وسلم أنت الأمين وأنت الصادق والعفو فقال له صلى الله عليه وسلم أنت صليق أي معفون عنه وانصرف عنه وكلما يمشي ينظر إلى الوراء حتى وصل إلى قومه وقال لقومي جئت من خير الخلق جئت من خير الخلق في الأرض أي رسول الله صلى الله عليه وسلم قيل قيل أنه أسلم فيما بعد وأسلم قوم واسمه بعثور ومن رحمته صلى الله تعالى عليه وسلم بغير المسلمين من اليهود والنصارى والمشركين أيها المسلمون أيها المسلمون المسلمين الكرام لم يكن محمد صلى الله عليه وسلم رحيما بأطباعه فحسب بل كان بل إنه كان رحيما حتى بأعدائه من اليهود والنصارى والمشركين ومن أمثلة ذلك كان لمحمد لمحمد الرسول صلى الله عليه وسلم جار يهودي مؤذن حتى كان يأتي كل يوم بقمامة أي بقمامته ويضعها أمام بيت الرسول صلى الله عليه وسلم والنبي محمد صلى الله عليه وسلم يعامله برحمة ورفق برحمة ورفق ولا يقابل إساءته بالإساءة بل كان يأخذ الكمامة ويرميه بعيدا عن بيته دون أن يخاصم اليهودي وذلك لأن محمدا صلى الله عليه وسلم كان يعيش لأهداف سامية وأخلاق راقية وهي تخليص البشرية من العناء وإبتعادها بعد الشقاء وفي يوم من الأيام انقطع ثرية الجار اليهودي لمحمد صلى الله عليه وسلم فلم يعد اليهودي يرمي القمامة أمام بيت رسول الله صلى الله عليه وسلم فقال صلى الله عليه وسلم لعل جارنا اليهودي مريض فلا بد أن نزوره ونوافيه اندهش اليهودي من زيرة محمد صلى الله عليه وسلم الذي جاء يوافيه في مرضه ولطالما كان يؤذيه عندما كان صحيحا معافى فعلم أن أنه رسول أنه رسول الله رسول الحق ولم يملك إلا أن يؤمن برسالة محمد ويدخل في دين الإسلام فقال أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله ومن ذلك ما جاء في صحيح البخاري عن أنس رضي الله تعالى عنه قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتى النبي صلى الله عليه وسلم يعوده فقال عند رأسه فقال أسلم فنظر إلى أبيه وهو عنده فقال له اطع أبا القاسم فأسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار رواه البخاري إخوة الإيمان أضف إلى ذلك أنه كان المشركون يؤذونه بكل ما استطاعوا من أذية ولكنه كان يقابل إذاهم له بإحسان وقصتهم عليه بالرحمة فكان شديد الحرص كان شديد الحرص على هدايتهم حتى كاد قلبه يتفطر حتى أنزل عليه القرآن أنزل عليه نزل عليه القرآن يأمره بتخفيف حرصه على هدايتهم والرحمة بهم التي تجاوزت الممكن لكي لا يتفطر قلبه فيموت فقال تعالى فلا تذهب نفسك عليهم حسرات حسرات إن الله عليم بما يصنعون أستغفر الله تعالى لي ولكم ولسائر المؤمنين والمسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم fún ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala ẹni tó ṣàgbéga fánàbì sallallahu ta'ala alayhi pẹ̀lú àwọn àwà tó jẹ́ ìwà ìwà ọlọ́lá àwọn ìwà tó rẹwà débi wípé wa sọ fún wa ń bẹ fún wa látara ànábì ìjà rẹ àwa tá a wà láyé lónìí àtàwọn tó ti lọ ayé lọ tó lè dé ipò tánàbì dé pẹ̀lú orí tọ́lọ́wọ́n bá ti fún yìí nínú ìwà èsì lẹ́nu kan láì ronú sí i ni pé kò sí kò sẹ́ni tọ́lọ́wọ́n ṣe bí ànábì sallallahu ta'ala alaihi wasallam nígbà tí yẹn rí bẹ́ẹ̀ ọlọ́run bá wa tó wá pa wá láṣẹ yìí pé ẹ máa wà kọ́ ṣe látara ànábì sallallahu ta'ala alaihi wasallam torí ká ẹ lè soríire láyé àtàlùkìyàmà ọlọ́run bá mọ̀ káwò kan fi rọrùn fún wa sábà tí wàá ń rí mọ́dẹ́lì yẹn ká mọ̀ mú ká mọ̀ fi hùwà. nínú àwọn nínú ẹni tí ó hàn láyé tí ò sẹ́ni tó hàn bí irú ẹ̀ tí ò wà tí wọ́n sẹ́ni tó wà hàn bí irú rẹ̀ ní òbílẹ̀ àtàlùkìyàmà ọ̀là nàbì sallallahu ta'ala alaihi tí a kó ọ̀rọ̀ ìjọ tí ò sádà ní ní gbangba àti ní kọ̀rọ̀ tí wọ́n rí ọ̀rọ̀ ìfàjọ tí ò tadànù ní gbangba àti ní kọ̀rọ̀ kódà nínú yàrá kódà nínú kúrún tóun tó kéré ju yàrá lọ wọ́n tún lọ́rọ̀ ànábì gbé síta sallallahu ta'ala alaihi gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ lábẹ́ sin lọ́hùn kò lọ ọlọ́wọ́n bá rán èyí tá a gbọ́dọ̀ gbójú tá a gbọ́dọ̀ gbójú kúrò ń bẹ wípé tó tún ṣeé ṣe àbí kò ṣeé ṣe òun ni àwòkọ́ṣe ànábì sallallahu ta'ala alaihi wa sallam ẹ sì mọ̀ yín pé ànábì wa Muhammad sallallahu ta'ala alaihi wa sallam abara bíi ju wa ni o kì í ṣe màláíkà o kì í ṣe Ọlọ́run o gbogbo àwọn àjùlọ àwọn títóbi àwọn ipò àwọn agbára tí ń bẹ fọ́lọ́run àgbọ́dọ̀ gbé fáànàbì sallallahu ta'ala torí kọ́ńtà wọn tún di kèfèrí ló kọ fóun ti sìn lọ́run náà ní tí ò bá mọ̀ àbótí ẹ̀ mọ̀ ó ṣàyàfọ́ kò nà sí sọ́lọ́run bá a ti gbọ́dọ̀ gbé fànàbì pẹ̀lú ìtọ́lọ́run bá fún àtàpọ́nlé àtàjùlọ bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ gbé fẹ́lòmíì nínú ẹ̀dẹ̀ ọlọ́run bá sallallahu ta'ala alayhi wa muhammad wa ala alihi wa sahbihi kọlọ́n kó bá falẹ̀ fún gẹ̀fà náà wà náà tọ́lọ́n bá fi ṣe kò ń gẹ́ àánú tó fi wá ṣe kò ń gẹ́ àánú ẹ̀ látara kó rán sí wa táàtẹ̀ tuntun táàtún wá bá láyé táwọn náà wà ń bẹ́ẹ̀ mẹ́rin tó sojú kòkòrò àti máa kọ́sì rẹ̀ àti máa gbọ́rọ̀ rẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé wa gbọ́ nípa ìwà nábì torí pé gbogbo àgbá ńlá yìí tá a wà yìí ó ti ń wọkọ̀ tó ìparun lọ gbogbo ọgbọ́n lọ́mọ aráyé sì ti láti má parun wọn ò rọgbọ́n ìparun sàn lékún ni àwọn sábàbí tọ́mọ yìí ó fi parun ó lékún ni àkọ́kọ́ tó kọ́ bọ́ mọ́mọ èèyàn lọ́wọ́ nínú pípa nírun olùsìn ọlọ́run fífi Islam gbogbo àwọn nǹkan míì ló wá ń bọ́ ó wá ń bọ́ nígbà tí yẹn lọ ìwọ ọmọlúàbí lọ ìwà sẹ́yìn òfin ní mọ̀ pé èèyàn lè kejì tóun ń wò yìí o kì í ṣe kòkòrò èèyàn bíi tòun ní o òun náà lọ lọ́dọ̀ ọmọ èèyàn ó lọ́nu ọkàn ọmọ ènìyàn ní tó bá fẹ́ fẹ́ ní kejì ẹ̀ ṣe ló lè fi ṣe ìtàṣàrà bọ́ọ̀lù fìlàrù wọ́rọ́fà lẹ́yìn ìgbà tábò fi fọ́n káórí ilẹ̀ tán ó wá tagbò ó wá fi múlẹ̀ àwọn èèyàn wá hù ìyẹn ìwà ọmọlúwàbí lọ ìtìjú lọ àpọ́nlé lọ kí ló kọ́kọ́ lọ rí ìsìláàmù ló kọ́kọ́ bọ́ máwọn èèyàn lọ́wọ́ ọlọ́run dákùnmọ́jú bọ́ mọ́ lọ́wọ́ o torí ẹ̀ tó bá ti bọ́ gbogbo orin tó kó o bọ̀ téèyàn bá ní gbogbo orin tó tó ti bọ́ tẹ́lẹ̀ yóò padà kí wàá ní solution gbogbo ibi táwọn èèyàn sí wọ́n rí tó burú sí náà ni nínú ibi tí wọ́n wá sí wọ́n wá síbi education ó fojú pọ̀ ó fojú pọ̀ náà ni ó tún bàjẹ́ sí ni wọ́n wá síbi owó gbogbo ẹni tí ò lépo náà ń wépo káàkiri gbogbo ẹjọ́ tó rẹ po wọ́n ń wá nǹkan míì tí wọ́n develop wọ́n sì tún wá padà lówó lóòótọ́ pẹ̀lú bọ́lá wọn bá ti fẹ́ wọ́n wá náwó náwó náwó owó òtún wúlò fún ayé òtátòrò náà ni ibi tó wọ́n bá tún ti wá jẹyọ bóyá àwùjọ kan ni bóyá ọ̀dọ̀ ẹnìkan ni onítàn tún wá dáràn tó lówó lọ́wọ́ nu táwọn yìí ní táwọn fojú kì í ṣe ó wá di ká aláwọn tó gbébọn lọ́wọ́ gan àwọn tó wá àwọn tí ń dájọ́ ẹ̀wọ̀n fún yàn àwọn náà tó wá wà ní ẹ̀wọ̀n tí wọ́n ti ra wọn mọ́ ẹni tó gbébọn lọ́wọ́ ń sá lọ torí fẹ́ rú bà á ó yẹ ká ronú kan nǹkan kan wípé ó yẹ ká lè rọ́nà àbáyọ ń bì ọlọ́run bá wa ń pè wá síbi wípé fàfihàn ìlọ̀lọ́ ẹ sá lọ padà sọ́dọ̀ ọlọ́run ọ̀jọ̀gbọ́n kan sọ wípé ṣe bí gbogbo tí bá máa báyàn lẹ́rù lèyẹn máa sá lọ fún gbogbo tí ń bani lẹ́rù àbí ń tẹ̀yàn ń bẹ̀rù là máa ń họ fún kódà ẹ lo nǹkan mí ń bẹ nù nǹkan tí máa bani lẹ́rù tí ó sì tí ìwò wa tó kẹ́rù báyàn èyí ó sì fẹ́ fakùn kódà ẹni tí ò gbébọn lọ́wọ́ lérò sèpì ní ìsìn lápẹjù èkó gbébọn lọ ẹ máa sọ ẹ lọ ní òsì fẹ́ jáàmù torí kíni torí pé orí sí orí safety tó bá rí mọ̀ fóònù nǹkan fún mi ò bá sí sí ìbànújẹ́ lọ́wọ́ tiẹ̀. ọlọ́run nìkan lẹ́ni tí ẹ̀ máa bẹ̀rù tí ẹ̀ sì máa sá lọ́dọ̀ ẹ̀ ẹ̀ tún sọ nǹkan míì. ásà ń bẹ̀rù ọlọ́run òun náà lámà wá sá lámà lọ takútì ẹ̀ tún sọ nǹkan míì kò sí mọ́ láyé àti lọ́run. nípasẹ̀ di eléyìí ẹ̀ńtọ́ lọ́run bá wá rántí wa ó wo àwọn àwọ̀ àpọ́nlé tọ́lọ́wọ́n bá fi ràn kódà ó sọ wípé bùrẹ́sù lè òtá mímọ̀ màkàrímọ̀ àkọlà ọlọ́wọ́n bá gbé mi dìde ó rán mi kí wá pàfẹ́tì ibi tọ́mọ aráyé kù sí nínú wa kí n wá kọ́ wọn bó ṣe kẹ́ máa lé ìtẹ́ máa hùwà láyé á sì má pèjúwe ẹ̀ wá á tó má pèjúwe rẹ̀ wá ṣé nítorí pé ajẹ́ mùsùlùmí la ti fẹ́ sọ léyìí rárá o wàláyìí. lẹ́nìkan bá sọ nǹkan kan anadi ànábì sallallahu alaihi wasallam tó sì màámà n tó ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ kí ànábì sọ kó tó kó láyé sallallahu alaihi wasallam oníkóńtò ọmọ wá ètò nínú na. ẹnìkan ò ní fẹ́ kó ń jóná bó fẹ́ bọ́mọ yẹn ń hùwà kò ní fẹ́ kó ń nípa pé kó ṣẹlẹ̀ sí wọn torí náà bóun ẹnìkan ó ti lanu pàgà tó sọ pé sọ báyìí tàbí ó ṣe báyìí tí ó sì rí bẹ́ẹ̀ ó fi hàn pé ó ń wáyà ó ń wọ́nà àti dé nínú náà nìyẹn àwọn kan tá a mọ̀ mú wáyìí àwọn kan tó rinlẹ̀ nínú nípa àgbésí ayé ànábì ni sallallahu ta'ala ó sì sọ wípé ntọ́nà mi dìde fún kí n wá ṣe nìyẹn wá kọ́ yín níwà lẹ́yìn ìgbà tọ́lọ́ inna dina inda allah islam ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run allah alislam islam ni kò sí nǹkan mìíràn òun náà nìkan ọmọ yìí ó gbà fọlọ́run ọba pátápátá ní gbogbo ọ̀nà tọ́lọ́run bá gbà ròyìn ara rẹ̀ rasulullah sallallahu ta'ala alayhi wa sallam ó Aisha júwe rọ̀dí Allah ta'ala anha nígbà tí wọ́n bi léèrè wípé báwo la nàbì ti rí sallallahu alaihi wasallam nípa bóun ní ti máa ń hùwà èsì tó pọ̀ tó kó gbogbo ẹ̀ òun ni pé káànà fólókù wúlí Qur'an alukur'anu nìwáyẹ̀ alukur'an tọ́lọ́mọba fi ràn òun náà nìwáyẹ̀. láti sọ wípé ẹnìkan nù wa kò lè dàbí ànábì o gẹ́gẹ́ bọ́lá ti pa ànábì sallallahu alaihi wasallam torí kó lè dé ipò tó ga tán pátápátá níbi tọ́lọ́wọ́n bá fẹ́ ọlọ́wọ́n bá ṣe spiritual operation ó ṣe fún un wọ́n la igbá yẹ àmọlẹka ló sì ṣe kìí ṣe kìí ṣe àwọn alábẹ nínú ọmọ ádámà kìí kò sì tí ìdáná bí Ọlọ́run ọmọ ìwé ló wà lọ́mọdé tí wọ́n ti ṣe operation yẹn fún un gbogbo èérí tó lè máa múni hùwà èérí ìlànà mi ti mọ́ kó bẹ́ẹ̀ láti gbà kékeré tó fi kó láyé sallallahu ta'ala sọlá ẹlòmíín bẹ inú olùmọ̀ láyé lónìí tó jẹ́ wípé ìwà èérí tó náà ti hù kò ṣeé fọ ni ó wà bẹ́ẹ̀ ẹlòmíín sì wà tí wọ́n ń rè lábẹ́ súnà láti gbà kékeré ẹ̀ tó jẹ́ pé òbí tó gbọ́ súnà yé lóore ẹlòmíín sì wà àgbọ́yé débà pẹ̀lú àánú ọlọ́run lágbede méjì ni ó sì bá lọ bẹ́ẹ̀ tí tó fi kó láyé ara àánú ọlọ́run bá náà ni. ló fi jẹ́ pé ànábì sallallahu ta'ala alaihi wa sallam ẹnìkan ò lè fi ìwà eré kan tì sọ́dọ̀ ẹ̀ ẹni tó bá jẹ́ pé kìí ṣe mùsùlùmí tọ́kàn rẹ̀ ò tí rọ̀ máyémán ìgbàgbọ́ tọlọ́run a challenge gbogbo ayé kó mú ìwà eré àtẹ̀rí ẹ̀ kó mo wá tó ṣe é fìtì ala nàbì sallallahu ta'ala alaihi kò sí gbogbo tí jẹ́rìmọ́dé tóbi débi irọ́ ìlú ọ̀fà tóbi jẹ́ pé nínú wà rẹ̀ náà ńgbà tí ò sí ìdànábì ọlọ́run gáàrù ìrà àti ńbẹ ní mọ́kà fi sọ wáyò kalẹ̀ fún níbẹ̀ ibẹ̀ ni mọ̀láìkà jùlọ àyè sàlẹ̀ ló ti wá bá nígbà tí ó kọ́kọ́ dà nábì ọlọ́ tọ́lọ̀ kọ́kọ́ ràn níṣẹ́ gáàrù iraq kòtò iraq òun ń pè náà wọn léèbó ń pè ní kéèmù ibẹ̀ níbi òkè fáwùrù ní mọ́kà ló wà ó sì wà ń òkè fáwùrù wà ń bẹ̀ ti jẹ́wó tó ti jẹ́ tó ti wáwó níbẹ̀ tí yẹn wà tó bí ọlọ́run bá ti ṣe fún bàbá rẹ̀ tó jẹ́ bàbá gbogbo wa nabi ibrahim alayhi salam tóun náà ronú nígbà tiẹ̀ alayhi salatu wa salam wípé áà oòrùn yìí ò lè jọ́ lọ́hùn o torí pé a rí nígbà tílẹ̀ sú làbárí mọ́ òṣùpá yìí ò lè jọ́ lọ́hùn o torí pé a rí láwọn ọjọ́ kan nígbà tó yá lòkun bá tó kò bíríkítí bẹ́ẹ̀ náà ló sọ nípa àwọn ìràwọ̀ ó ní tí ń wá kan tí ò ní sí mọ́ nígbà kan kódà bó jẹ́ ṣẹ́jú àyà kò lè jọ́ bọ́lọ̀ Ibrahim kó tó wá sọ wípé ẹni tí ń jẹ́ kí gbogbo àwọn nǹkan yìí máa bẹ òní máa sìn bàbá tó sì bí ń bẹ láyé bàbá àfẹni tí ó bá dàgbà pààrọ̀ máa nàbì sallallahu ta'ala àlùfáàlám sẹ́ẹ̀rì yóò sì ẹ̀rí tó jẹ́ rí òdodo ó sì wọ́n irọ́ yẹn dànù òun nìkan ló lè ti wà eré sí sọ́dọ̀ wa gbogbo wọn pátápátá ẹ wá wo àwọn ìwà tí wọ́n ti jọ́ ọmọ tó ridwan allah ta'ala alayhim ajma'in tí ó sọ pé a ah, obama sọ bẹ́ẹ̀ tí ó sọ pé bá a ah, eléyìí islam ti gbà lọ́wọ́ yìí ìbámu ṣe bẹ́ẹ̀ tó pọ̀ rẹpẹtẹ kéèyàn lè ṣàkójọ síra kan lórí ẹ̀ ni ti wá sọ pé ìwà ni àwọn táwọn gbáyé lónìí aláfẹ́ tẹ̀lé kìtàbọ̀ lọ afẹ́ tẹ̀lé tí bá ti pàǹpà mójúkò fúnra wa àbá ti túká pátápátá ẹnìkan kan kò ní ríra ẹ lọ́dọ̀ kejì mọ́ torí pé ìwà eré tàwa pọ̀ a súnmọ́ àwọn fàhábà níbi àgọ́yé àtẹ̀sìn ọlọ́run bìlẹ̀tà bá anábì ọlọ́run tí ti ti túká tán ìwà eré wa pọ̀ ó pọ̀ nú wa wa ó pọ̀ nú ọ̀rọ̀ ẹnu wa tá à ń sọ síra wa nìyẹn. ẹlẹ́ẹ̀kejì Ànábì sallallahu alaihi wa sallam òun náà ni ìyàwó àyíká tó sọ nípa rẹ̀ pé bóun ní ti máa ṣe nínú ilé ẹ wà àwọn tó fẹ́ẹ́ ṣe lọ́hùn wọn rí mọ́ tó bá ti wọlé wọn wá ń bi àwọn tó ń rí nígbà tó bá wà nínú ilé wọ́n fẹ́ kọ́ọ̀sì ẹ̀dópin ẹ̀rí táwọn aríǹta mélòó la tẹ̀lé ẹ̀rí táwọn aríǹta mélòó la tẹ̀lé ẹni tí ń gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ mélòó nínú tó gbọ́ mélòó ló lò ẹni tó wá ké gan mélòó la rí lò. wọ́n wá béèrè ìyàwó àìsàn ọ̀dọ́ ọ̀lọ́wọ́ tààlà náà sọ fún wa yìí pé káànà fi inú himmati àwòkẹ́ ibi mihnati ahli ìmọ̀ báwọn ará lè ṣiṣẹ́ ìmọ̀ báwọn ará lè ìmọ̀ báwọn ṣiṣẹ́ àwọn ìyàwó tí òun bá dé ni ó bá kọjá sí mọ́sálásí ìmọ̀ fi ràn wọ́n lọ́wọ́ àdéhùn Imam Bukhari àti Muslim nìyẹn. mo wà níbi ìdánilẹ́kọ̀ọ́ ìgbéyàwó kan àkọlé tí wọ́n ní sọ ń ọkọ ataya ó sì wà ní ojúṣe tọkọ tí aya ó gbà lọ́wọ́ ọkọ ẹ̀ wípé kó fún lóúnjẹ tọ̀ nínú oúnjẹ yẹn inú ẹ̀ lomi wà tá a bá sọ pé oúnjẹ nínú ń jẹ àti mu ń sínú wọ́n ń pomi èyí tó jókèlè àbí ìta àrùn lẹ́nu wọ́n ń pò náà ló ń jẹ nínú sẹ̀ríà méjèèjì ni tá a bá sọ pé yòtìrímù ha ìdá tàyè tó bá jẹun kó fún ìyàwó ẹ̀ náà ló ń jẹ o ibi tí wọ́n wá ń lọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ayé ọkùnrin lẹ́tì ìyàwó síbi tí wọ́n ti máa pọn mi ní ìsìn pé kán wó mi lọ kódà ẹ̀ gbọ́ súnà yé ni àyàfi tẹ́ bá lè ṣe omi sínú ilé yín ilẹ̀ ti pọn mi tó yẹ pé rí omi yẹn sí ó sì ń yọ omi tó ti fẹ́ lò tẹ́ẹ̀mà ní kọ́kọ́ fún ìyàwó ẹ̀ lóúnjẹ omi wà nínú oúnjẹ yẹn ẹ wá sọ pé ẹ ti rè lùbọ́ sílé ẹ ti ra ráì oníkọ́wó mi lọ wọ́n wá sí omi mọ́rí àwọn obìnrin ládùúgbò láwùjọ wa kíní ẹ̀ máa ń ṣẹlẹ̀ púpọ̀ tí máa bà nínú jẹ́ pàápàá jùlọ ẹni tó bá ń sọ tó bá ń kílèmù tírà ọlọ́run àti súnà ànábì sọlọ sọlá pé àgbọ́yé yẹn làwọn fi ń ṣe làwọn fi ń ṣe làwọn fi ń gbáyé. ẹ má bẹ́ẹ̀ ẹ ká bẹ́ẹ̀ kò dáa tí ọlọ́run bá bọ̀ wá láti rí a bá lè mú mi wọlé ó dáa kódà tó bá jẹ́ pé inú wa lomi wà ẹlẹ́pọ̀n lọ sókè mi tí àwọn yóò ti máa ṣe kíni yóò ti máa lò ni nígbà tá a sọ wípé nínú wà nábì òní fi mí iná ti ìmọ̀ gbọ́ bùkátà àwọn ará ilé ẹ̀ yóò sì lọ kírun. bákan náà wọ́n tún wá bí ẹnìkan tó wá bí ìyàwó Aisha léèrè òun náà ni sàábé torúkọ rẹ̀ ń jẹ́ Urwa radiyallahu ta'ala anhuma wọ́n ní kí làwọn náà nìtúmọ̀ ṣe yàtọ̀ sí yẹn wọ́n ní yasnau ìdàkálà eh, tó bá tẹ̀ jẹ́ pé kìí ṣe pé ó wà mọ́ọ̀sì kò sì wá níbi pé ń bá wọn sàhábà sọ̀rọ̀ tó bá firi kí ni tó máa ṣe rí wọn ní yòókì ìtù sáwùbà ètò àwọn aṣọ tó bá nílé tó ya ìmọ̀ràn wọn yóò yóò yóò bí sí pẹ̀lú náà fi abẹ́rẹ́ yóò máa fi ràn wọ̀yá sífò náà àlà tí bàtà rẹ̀ náà bá fi dìtú ìmọ̀ràn wọn láwọn àsìkò kan wọ̀yá sináwó mọ́yá sináwó rọ́jòrò fi àhàlì nígbà míì sì ni ó lè máa bá àwọn ará ilé rẹ̀ ṣeré ààrẹ gbogbo ayé nù kí sáré orílẹ̀-èdè kan ṣé àákàn ń sọ eléyìí torí pé kákan ra wa létí ni àbí kákan lè mọ ipò tẹ́sì gbéyàn sí níbi ìrẹ́ra ẹni ńlẹ̀ pátápátá fọ́lọ̀ sàhábì sàhábì àbí sàhábà mélòó ni ò bá mú aṣọ ànábì sọlọ sálàm láti máa rán tó bá jẹ́ pé àwọn ni wọ́n bá rán aṣọ ẹ dákun tí wọ́n lè mú kọ̀ọ̀kan sẹ́yìn kọ́kọ́ ọ̀pọ̀ wọn ni ò ní rí mú àbí bàtà rẹ̀ àmọ́ bí ó sì láwọn fi ń ṣe kírímẹ́ẹ̀ nínú ilé táwọn ọ̀rọ̀ débẹ̀ náà nísìnyí ṣùgbọ́n náà wò pé jẹ́ kí n ran ilé fúnra rẹ̀ yóò ràn ó dàbí ìgbà tí bóyá ọmọọrù yàrá àdúrà látòjúwe àgbọ́yé ilé ìdílé ó lè jìnà sáwọn mùsùlùmí o àìsáwọn tí èsì mùsùlùmí ẹjẹ àmàwọn ààrẹ tó ti jẹ mùsùlùmí sáàrẹ táwọn táwọn ti jẹ tí ò tó táǹsọ nípa ànábì sọlọlọ sáàrẹ sọlá tó wá jẹ pé àwọn náà pé aṣọ wọn wá kọ́bì kan àwọn náà wá jókòó wọn wá ràn àwọn ààrẹ tó ní àbí wọn rán bàtà tó tẹ èyí tó tẹ wọ lánàá tó wọ ní lẹ́yìn oṣù kan méjì tó tó padà wọ pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ́ ńkọ́ báwo ni ti máa ṣe Anasi ọmọ Malik ọdí aláwọ̀ tá a là nù ọ̀dọ̀ ànábì ló gbé láti kéke ẹ gbọ́n tó wí olójútì ọlọ́run mo wà lọ́dọ̀ rẹ̀ fọdún mẹ́wàá tó bá jẹ́ pé Anasi wà ní ọ̀dọ̀ rẹ̀ ní ìmọ̀ ọdún mo nígbà tó fi wà kọ́kọ́ wà lọ́dọ̀ ànábì sallallahu ta'ala sallam ṣùgbọ́n káàdì mẹ́wàá tó sọ fóun lò yẹn káàdì ẹ̀ mọ́ ẹ̀ pé ó dàgbà síbẹ̀ nù ó wá sọ wípé kò wá sọ fún kò wá sọ òfin òfin ni sí ọ nígbà tó lẹ́yìn sọ pé ó stupid ó bàjẹ́ oníranù ni ọ àti gbogbo àwọn gbólóhùn bẹ́ẹ̀ ó ní kò sọ bẹ́ẹ̀ rí ó ní kò sì sọ fún mi tí n bá ṣe nǹkan kan pé lima fa aisakada kí ló dé tó tún dánrò ilé ìwò àbí ẹ ò bá sì ṣe báyìí ọgbọ́n ni báyìí ló ti yẹ kó ṣe fún odidi ọdún mẹ́wàá ìbéèrè tó ṣe é ti kéèyàn béèrè ni pé ṣé ànábì sọlọ sọlọ sára sọlá ṣé ó sì fi ilẹ̀ tó máa ṣe bó ti fẹ́ ni tó nẹ̀gílẹ̀tì ọmọ yẹn ni tó bá ṣe dáadáa àwọn kan kó bí mi máa pọmọ ọmọ pọmọ síbẹ̀ ìwọ lọ́mọ ibi ọba bàjá síbẹ̀ làlábì tètè fún anà wọ́n láì tètè rẹ̀ níta wa lè rí bí mo ń bẹ̀ pẹ̀lú bọ́rọ̀ yẹn ṣe wá òun náà ni wípé wọ́n rè wọ́n wọ́n gba rírè ògbẹ́ntì bá rè láti bẹ̀rẹ̀ látọjú ọ̀nà tọ́lọ̀ ọmọ tí wọ́n rè nù kì í sọ ọmọ táwọn èèyàn ń rè ní ìsìn lọ́nà táwọn èèyàn ń gbà tọ́jú ọmọ ọmọ tó jẹ́ pé inú ilé wọn tán ti gangan yóò dàbẹ̀ rú ibẹ̀ gan ló kọ́kọ́ dàrú kó tó bọ́ta tó náà fẹ́ fi wíyá náà sọmọ mọ́lì ọmọ tí wọ́n ń rè pẹ̀lú àyà tó sọ̀kalẹ̀ ọmọ tí wọ́n ń rè pẹ̀lú àdìsá nábì sallallahu ta'ala ó mọ̀ pé ọlọ́run bá perfect òun gan ọlọ́run bá ọ̀nà òbí ní ìbáwí látọ̀dọ̀ ànábì sallallahu ta'ala sọlọ pé pé rasulullah sallallahu alaihi wasallam la yaskutu abadan an batilin kò ní dákẹ́ ńgbà táwọn èèyàn bá sàbúrú àmì wá hùwà tí ò dá ní ṣe fún àwọn tó ju anátọ̀ mọ́lìkì lọ bẹ́ẹ̀ náà ló ṣe fún anátọ̀ lórí ọmọdé yóò mọ àmọ́ ntọ́lọ̀ ntọ́lọ̀ tó ràn wá fún nìyẹn. bákan náà anabi sallallahu alaihi wasallam tó bá sábà ìwọ sọ́dọ̀ àwọn àǹsọr àwọn ará madina sanjẹ sàdé a máa bọ àwọn ọmọdé wọn lọ́wọ́ ìfẹlẹmọ aláṣubìyá nìhín a máa sálámọ sí wọn táwọn ọmọ kéékèèké àṣẹlára àlékún yóò sì máa gbọ́wọ́ wọn wọ̀nyá ń sáwọ̀ ìwó sàwọn yóò sì máa fọwọ́ pa wọn lórí yóò máa bá wọn ṣeré ìmọ̀ mọ̀nàfáì ọgbẹ̀lẹ̀ ìwà ìmọ̀ násùdùn àlùbáni wọn sọ pé àdìsí tó yege ni bákan náà nabi sallallahu alayhi wa sallam a máa gbọ́ ẹni tí ó bá báwọn èèyàn nínú ìṣòro wọn láti wá ojútùú sí i ní lẹ́bù tọ́mọ èèyàn. irú ẹ̀ ńlárábìnrin kan tí wọ́n ní kankan ń ṣe lọ́pọlọ rẹ̀ tí ó gbádùn tó nǹkan ó wá ní òjúṣe ọlọ́run ní bùkátà kan ànábì wa ń wa sallam wípé ibi tẹ́ ẹ bá fẹ́ ká fi sọ tó wù yín bọ́jẹ́ pé ọ̀ndàjì ń bẹ̀ wọn ni tàbí ní ibi kọ́pílẹ́sì ń bẹ̀ yẹn ni ibi tẹ́ bá fẹ́ tẹ̀rí pé yóò tẹ̀yìn lọ́rùn ibẹ̀ ni ká ti dúró ká ti sọ̀rọ̀ ni wọ́n bá dúró sí ibì kan lẹ́bàá ojú ọ̀nà ànábì sì gbọ́ èyí tí wọ́n fẹ́ sọ yùnàjí ha ó gbọ́rọ̀ rẹ̀ títí hata kọ́dọ̀ tàjátà ha títí tó fi bíyà bùkátà rẹ̀ rọwọ́ àbúdárò Ahmad bákan náà nàbì sallallahu alaihi wasallam èèyàn kan tá a bá mú wá nú àwọn kan tá a mú wá yà pẹ́rẹ́ lásán ni èèyàn lè di pòfẹ́sọ̀ lórí àti máa tírèsì kó ṣe é ní first degree kó ṣe ní master kó ṣe ní phd kó tó wá máa kọ project lọ títí títí láéláé lórí ìwà nàbì sallallahu alaihi wasallam nínú ọ̀rẹ́ rẹ̀ olùrọ̀tà náà sọ mọ́lìkì sọ radiyallahu ta'ala anhu ó ní wọn ò bí ànábì nípa àlámọ̀rí ẹ̀sìn ìsìlámù yìí náà ní ọrẹ àdínkù tani lọ́rẹ náà iná pàdó jẹ́ pé nígbà tó fún arákùnrin kan tó fún ní ẹran àgbò kan láàyè ibì kan onítọ̀hún wa ń sọ wípé ó wá padà lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ó ní àfìlímù ẹ̀sìn islam fàyínà muhammadan yóò dín àtọ́hán láṣàlfàfà lọ́wọ́ àwọn mùsùlùmí ọlọ́run náà ń ta ọrẹ débi pé. kì í ṣe ẹ kí àgọ́hùn tó gbóǹgbọ́n bá tó sí lẹ́yìn ẹ̀ oníwà ń ròyìn ọrẹ ànábì sọlọ́sọ̀ sọ́là fáwọn èèyàn bọ́lá wọn bá ti tànábì nìyẹn sọlọ́lọ́ ọ̀tàdà ẹ mọ̀ yìí pé islam kó tó di pé islam dé àti kẹfìrí kó tó di pé islam dé hàn pé inú náà gbogbo àwọn ìran kọ̀ọ̀kan ní máa ń ní àwọn ibi tí wọ́n dá sí àti ibi tó kù sí tó pọ̀ nínú ibi tí lárúbáwá dá sí kí wọ́n tó gba islam ní bọ́lọ́rẹ́ ni wọ́n nígbà táwọn gba islam táwọn arí pé islam mú ọrẹ wá ọ wá lé kéka dòní olóòní tá à ń sọ̀rọ̀ yìí àǹbẹ̀ náà kọ́ lọ́wọ́ tó bọ̀ mọ́ sàlékún àánú ẹ̀ fún wọn nínú ọrẹ wọn tí wọ́n ń ta lónìí láwọn tí ń bẹ láyé dé sàhábà àgbáyé islam mọ̀ pé àwọn kan bẹ kí wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ wàláhì. ẹ wo Fahad rahimahullah wákìfù ló fi fáàkì kan ti ń tẹ alukuran oní tìmùjámọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdámọ̀ sábà ṣe ní ilé ní oníkọ́fà green yẹn kì nìkan ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n sábà ṣe ní kọ́fà green báyìí wípé kí fáwọn mùsùlùmí gbogbo ayé wọn wá kọ sí i wọn sì jẹun tẹmọ wá fún lèlà àfìsín lọhùn ni o ní tí wọn kọ sí inú wọn ìta wọn ń pín ní haram ní Mọdínà lóní ìta ń sọ̀rọ̀ yìí títí láéláé ẹni tó dá alẹ òsì láyé mọ́ òun náà lọ́ba àwọn tó gbèsè tó tó di pé ètò wà ń bẹ ní ìsìn wà ń bẹ. níbo wá ni òsì láyé ibi tá à ń lọ nù wọn ó kunlé ẹ̀kọ́ wọn ó kún mọ́sálásí gbogbo ẹni tó ṣe hajj àfẹntí òun ò bá mọ̀ àbótí ẹ̀ mọ̀ kò ní ìdí ẹ̀ ní onírígbà lọ́nà tí wọ́n ń gbà tẹ̀dé wọ́n sáàbù the world ní ọ̀rọ̀ ọlọ́run pé eléyìí tá a bá fi bọ́ wọn yàtọ̀ sí bíbọ́ wọn pẹ̀lú oúnjẹ àti nǹkan ní wọn tó jẹ́ dúkìá ọ̀gá tá a máa fi bọ́ yàn lọ́rọ̀ ọlọ́run ẹ jẹ́ kó dé sí ìgbọ́ gbogbo èèyàn wọn ti gbọ́dọ̀ san kọ́bọ̀ lórí ẹ̀ ọ̀daràn lẹ́sẹ̀ bá rírọ àgbáyé lórí ẹ̀ nínú gbẹ́ẹ̀ síta ọ̀daràn ayé àtọ̀tọ̀ àtọ̀run ni kò bá ti sùúrù kọ́lọ̀ mú oúnjẹ rẹ̀ wá lọ́nà bòmí nígbà tẹ́lẹ̀ mi wá gbadọ́sìn tó gbadọ́sìn mẹ́ta tó gbadọ́sìn mẹ́rin ló kọ́ fún òfẹ́ fi sànú ọmọ lékè àbí mọ́ṣáláṣí tó wá kó sọ́jà tí ń tà sẹ́ni kó yẹ ká ti wá àsìkò yẹ kó ṣe sùúrù kọ́lọ̀ mú oúnjẹ rẹ̀ wá gbọ̀fun gbọ̀fun níjẹ yẹn ni wọ́n fi kọ́ wá fún lè láì àkóso àfi sójú ọ̀nà ọlọ́run ọba ni o. naa náà bi ti máa tọrẹ nìyẹn sallallahu alaihi wasallam bákan náà anabi sallallahu alaihi wasallam se ifarada ìfaradà púpọ̀ ìmọ̀ látẹ̀mọ́ra gan kò tún sẹ́nìkan tó dàbí irú ẹ̀ ní gbogbo àwẹ̀dẹ ọlọ́run ọba pátápátá. anasama Malik radiyallahu ta'ala ani o ni àrọ́bí kan lábáwá kan tó jẹ́ bíléjà ó wá látàbúlé ó wá fún asọ́mọ́ ànábì lọ́rùn sallallahu alaihi wa sallam ìgbà tí wọ́n gba ọwọ́ rẹ̀ kó ní ọrùn ànábì sallallahu alaihi wa yẹn hàn níbi ọrùn rẹ̀ ibi tó fún dé. kí wàá ló fẹ́ kí ló pa wọ́n pọ̀ ó ní yá Muhammad ìwọ Muhammad mọ́lí mímálì láì lẹ́bi ẹ̀ǹdà nínú àwọn owó tẹ́ ẹ rí jọ tẹ́ ẹ pè lọ́wọ́ ọlọ́run tẹ́ ẹ fi ń sànú ara yín ẹni kí wọ́n bá mi fún fún mi ní nǹkan kan bẹ́ẹ̀ ní tó fẹ́ jù bẹ́ẹ̀ náà lọ. kì í ṣe kó ti kọ́ béèrè kì í ṣe mùsùlùmí kì í ṣe mùsùlùmí àìjẹ́ mùsùlùmí rẹ̀ kò ti kọ́ béèrè ká sọ pé kò sí àkọ́kọ́ tó kọ́ ṣe ni pé. ó kọ́kọ́ fún aṣọ bá nàbí lọ́rùn títí wọn fi gba owó ẹ̀ lọ́rùn ẹ̀ sallallahu ta'ala sallam kí wọ́n lè ànábì ṣe ìgbà tó gbọ́ gbólóhùn yìí àkọ́kọ́ ni pé fàdọ́ ìkà ànábì rẹ̀ sọ pé ẹ fún ní èyí bá ní islam yìí náà jẹ́ islam ẹja mọ̀ fi rora wa o ẹja o. kí tó bá jẹ́ pé chairman kan níbí ni kí wọ́n tó já owó ẹ̀ wọ́n ti gé orí ẹ̀ o kọ́wọ́ gan tó kó lọ́rùn orí ni wọ́n ti kọ́ bọ́lẹ̀ o kí chairman ló toro mọ́ lélẹ́yìn toro mọ́ chairman lélẹ́yìn kú kódà kó má toro mọ́ kó má bu kó má yín sọ̀tẹ̀ káwọn wò dáadáa o ànábì ọlọ́run ọba sallallahu alaihi wasallam kì í ṣe dídí ni o kì í ṣe afọ́fún gbé mu o wọ́n ń fele ìjúwe fífaradà rẹ̀ bó ṣe tó torí pé ó wá sáyé wá jíṣẹ́ kan tó lágbára ọlọ́run ní wàlá ọkùnrin tafà bọ́n lọ́ọ̀lì ìdọ̀lùkọ́lùbì làwọn fàdúrómì haoli kódà àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ látara gbọ́ wí fún wọn tọ́kàn rẹ bá le àtọ̀hún rẹ làwọn fàdúrómì haoli wọ́n tún ká inú ayé àtọ́lọ́ wa sọ̀kalẹ̀ fún un tún ká inú fàdúrómì jẹ́ pé láwùjọ yìí náà gbogbo ẹni tó bá jẹ́ kó lọ lójú ọ̀nà mọ̀ yìí yóò tún yóò àtún mọ wá bí àkọ́ṣe ìkọ́ṣe ànábì sọ̀rọ̀ sọ́là yóò fẹ́ pọ̀ dáadáa sẹ́yìn pé láwùjọ yìí wọ́n máa ń ráwọn olùmọ̀ pé púpọ̀ ìtóbi o fi ń bọ̀ látọ̀dọ̀ ànábì débi wípé irú táwọn èèyàn ò lè fi lọ́ra wọn láyé fi lọ nínú ìṣesí àwọn oníṣẹ́ bá kódà wọn lè yàn jẹ wọ́n fẹ́ẹ́ lè fọ ọbẹ̀ lómìn lápò pé ẹgbẹ́ àfáàní ṣé yóò sọ̀rọ̀ ni kí wọ́n sì kó wà pọ kó sì tán sì lọ. ńlá fi ń sọ pé ká fi kan wọ̀nyí wo wa wò ẹni tí yóò sí lọ́wọ́ kan ẹnìkan nínú àwọn mùsùlùmí àwọn owó tẹ̀yìn máa ń pè lówó owó owó owó mùsùlùmí yẹn ẹ bá fún náà wà tó wù. Anaghị wa sallallahu alaihi wa sallam wọ́n ja ogun ohudu tán òun náà lógun kejì táwọn kèfèrí gbé wá láti mọ́kà tí wọ́n jà ní mọ̀dínà àná ìbá ń sinmi níbi tó wà olúkálùkù àwọn sàhábà wọ́n jókòó sí táwọn náà fẹ́ ọwọ́ fi ìdá rẹ̀ tó fi jagun ọbí kọ́ọ̀kì kan títí sẹ́nìkan tí èsè ara mùsùlùmí tó fi yọ ló bá rí pàkánù làbẹ́yìn náà náà bí kéwọn máa kó tó máa yájú àkókò pé ànábì ò sílẹ̀ tó yájú sallallahu alaihi wasallam ló bá rí ìdá yẹn ìgbà tó ti ká yájú òní máa ń ni ọwọ́ tẹ̀ sọ yìí tó gbọ́ ọ lẹ̀ ànábì ní ọlọ́run ọba ní ó gbà mí lẹ̀ bí ó ti ń wí bẹ́ẹ̀ mu ló bá sọ gbọ́ lórí sallallahu alayhi wa sallam títa ni ó gbọ́ ọlẹ́ lónìí ọba bẹ̀rẹ̀ sí ròyìn ànábì sallallahu alayhi wa sallam orúkọ kan tí wọ́n káwọn ni wọ́n sọ ànábì tẹ́lẹ̀ láti pèlẹ̀ alamin a trustworthy person ẹni tó gbé fọkàn tán ẹni tẹ́ ìparọ́ ẹni tó yẹ kó gbóyè ló gbára lẹ́yìn wọ́n nígbàgbọ́ sí yín tó bá bẹ̀rẹ̀ sí sọ gbogbo tí a dáàrán ànábì bá sọ pé àǹkà sọlẹ̀ ọ̀dà kò burú máa bá tẹ̀ lọ máa bá tẹ̀ lọ bí ó ti ń lọ yẹn bẹ́ẹ̀ ni wẹ̀yìn bó ti o torí pé ó jọ lójú púpọ̀ ọ̀rọ̀ wípé àbí ẹ̀tàn ni bẹ́ẹ̀ títí tó fi dé ọ̀dọ̀ àwọn èèyàn torí pọ́kàn rẹ̀ balẹ̀ sí bẹ́ẹ̀ ni wẹ̀yìn ọwọ́ fún ọgbà tó débẹ̀ ó ní mi tùmí xeyìlì kálífì ọ̀dọ́ ẹnìkan tó lóore jù lórí ilẹ̀ ayé ni mo ti ń bọ̀ wọn á orúkọ rẹ̀ ní dọ̀tò àbí dàtò. àrẹ́bí sallallahu alaihi wasallam sáwọn tó jẹ́ mùsùlùmí nìkan ní máa ti dáadáa sí pẹ̀lú báwọn Yahudi ní nnọọ àwọn Júù ó báwọn Nàsárà àwọn tí wọ́n láwọn tẹ̀lé Isa ibn Maryam tí wọ́n jẹ́ ìran ọmọ Israel ó bá wọn bẹ̀ tí ànábì wa sáwọn tó mùsùlùmí nìkan ló ti dáadáa sí bí rárá o aládùúgbò kan tó jẹ́ pé júù ni a tún sọ tọmọ ọ̀dọ̀ ànábì kan tó jẹ́ pé júù náà fún ni bákan náà taládùúgbò ni Yahudi sẹ́yìn kí mo sọ ọ́njọ́ ní pé àwọn èèyàn tán lè mọ tán mọ̀ nípa ìtàn àwọn náà lè tírèsì bóyá wọ́n jẹ́ mùsùlùmí àbí wọn ò jẹ́ mùsùlùmí wọ́n lè wọ́n lè ṣàyẹ̀wò àkọsílẹ̀ tí aráyé kọ nípa ànábì sallallahu alaihi wasallam tó já àwọn àkọsílẹ̀ òdodo gbogbo táwọn wí náà làwọn náà lè kà pàápàá jùlọ àwọn Islamic studies àwọn èèyàn ti kọ nǹkan tó pọ̀ lórí ẹ̀ ẹlòmíì náà sì ṣe mùsùlùmí tó kọ nípa àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ mùsùlùmí Yahudi yẹn wá jálá àdúgbò ànábì sallallahu alaihi wasallam wọ́n sì kórìíra Islam àti mùsùlùmí bó ṣe rí látìgbà náà táyé ti ń bẹ lórí dòní olóyìn tá à ń sọ̀rọ̀ yìí o Yahudi àwọn júù ni ọ̀gá ẹ̀ ti ń dayé ayé tá a wà yìí láti ìgbà náà àwọn júù lọ̀gá ti ń dayé ìlú o tá a bá mọ̀ ẹni tó bá ti mọ̀ tẹ́lẹ̀ kó tún lé fún mímọ̀ àwọn júù ní ń da àdìsí ayé ìlú jù àwọn sì ní ọ̀nà táwọn ń bà lọ ayé tẹ́lẹ̀ gbogbo ẹ̀dá tó kù sí ìbá ti ṣe júù ó dàbí ó dàbí tambolo tambolo àbí èèrà. E àbáwọn nǹkan tó jẹ́ pé bá a tẹ̀ wọ́n mọ́lẹ̀ bá a kàn rí wọn tí wọ́n rìn lọ kákàn kọ́ ra wọn mọ́lẹ̀ wọ́n tẹ̀ wọn ò sẹ̀ tí gbogbo ẹ̀dá tó kù sí eré síjú láyé nù. kódà júù lè fẹ́ dí kòtò kán má kó èpẹ̀ tán bá ara àwọn ẹ̀dá tó kù kan fi wọ́n di kán lẹ́mú wọn kan fi kún bẹ̀ pé ẹ̀wà rẹ lórí níbi tí júù burú dé láyé ọ̀tọ̀ ọlọ́run bá tó lágbára ni wọ́n. ẹ wo iye àáyà àti iye súrà tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ júù. bí wọ́n ti jọ́ta ayé àtọ̀tọ̀ ọlọ́run tó nínú tó ọlọ́run bá sọ kalẹ̀ tó ọ̀kan wọn ńlá wa sọ pé ó jẹ́ aládùúgbò ànábì sallallahu alaihi inú tí wọ́n wá ṣe látara yẹn òun ni nítòsí lágbára náà ní ṣe yẹn bó lágbára nìyẹn yóò kó láti inú ilé àti ìdọ̀tí yóò dà síwájú ilé ànábì ànábì wọn àgbélé yẹn lọ dà síwájú láì sọ pé kí wọ́n ríra ọjọ́ kejì kí wọ́n mọ̀ kíra wọn ànábì òsè bẹ́ẹ̀ pé ó ní òun la ọlọ́run ti sọ ọ́ àkàlẹ̀ pé ẹ̀ ń ní òdíṣẹ́ mi la kódà wọn sọ nípa tàwọn sàhábà tí máa ń jókòó tì í tayọ bó ṣe yẹ táwọn tún jẹ́ mùsùlùmí tí òní sọ pé ó yẹ máa wá lọ yóò sì ti sùn ayé àtúntọ̀ kalẹ̀ lórí eléyìí náà nínú sọ́tò làzab pé à tẹ́ bá ti sọ ní fún lọ òun náà ní bùkátà áyà ní bá nàbì sọ̀rọ̀ sallallahu alaihi ẹ wo sùúrù títẹ bá ti bóyá bóyá jẹun lọ́dọ̀ kan àmọ́ tẹ bá ti rí wípé bùkátà ti yẹjú ẹ jìdí ẹ máa lọ. wàlá mùsàlì mùsàlì sínú ilé hadithi ẹ má jẹ pé ẹ yahudi yẹn ó sàn bá tiẹ̀ lọ tó bá jọ kejì pé àwọn ti gbé dànù yóò tún gbé yìí bẹ̀ yóò tún gbé yìí bẹ̀ títí tó fi wá di pé ànábì ò wá rí kó gbé omi ìwà mọ́ sallallahu alaihi wasallam ni wọ́n á wò pé bọ́yọ̀ rẹ̀ nù bọ́yọ̀ ti rẹ̀ bóyá ìbámu àti bá ti mú lòtọ́ wọ́n á lọ bẹ̀ wọ́n á lọ kì í pé àwọn táà rí pé. bí àná sì jẹta àwọn òbúrò yìí náà ló fà kí àwọn abẹ́yìn wò pé ẹ̀pẹ̀lẹ́ ọlọ́run tààrà ń yá o àrò pé bá ṣe ń sọ yìí mo sọ lẹ́ẹ̀kan pé téèyàn bá dábàá kọ́ nàbí yóò wọ̀ náà ní jẹ́bẹ̀ tó sì mọ̀ pé rora wa wò ro ara wa wò bá a ṣe ń sọ la kò sí ànábì wọ́n sì fẹ́ ká ara wa. lọ sí lẹ́bù yẹn ni kódà tá a bá rí kọ́ọ̀sì tá a bá bínú tán ká máa regret pé ah Allahu Akbar tó bá jẹ́ pé mo sì tẹ̀lé tí mo gbọ́njú òní ní ìbámu sọ̀rọ̀ báyìí o hàn pé èèyàn tó ti bí ìdá rẹ̀ nìyẹn èyí sì ṣe sùúrù tó bá tún wà ẹ̀jọ́ mi èyí sì ṣe sùúrù fún pé yóò ti mọ tí ìnà rẹ̀ nù ló bá ló bá ní bá tì wọ́n bá lọ onítọ̀hún náà òun náà gbà fúlàmù ó sọ wípé ashadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ṣé kìí ṣe ìwà làwa fi lé àwọn èèyàn jìnnà tẹ́sí lónìí ṣé kìí ṣe wà wá ṣé ààrẹ ìdẹ́bí ń pa táàbọ̀ pé kò sí tó kàn wá bẹ́ẹ̀ gbogbo ayé gbogbo èèyàn ló máa ń táyé wí gbogbo èèyàn ló máa ń tìlú sọ èsì bẹ́ẹ̀ náà wá ní kámẹ́rẹ́ nìkan tó jẹ́ pé ah, ẹnbi tẹ́lẹ̀ ìtara ní bẹ́ẹ̀ yóò yẹ ká rí nǹkan kan tá lè ṣe ń bẹ́ẹ̀ bóyá jẹ́ mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí lóòótọ́ la mọ̀ gbogbo yẹn mọ bí ìlú ṣe rí tí bákan náà wà ní ṣé bówó jẹrà ńlẹ̀ ẹlòmíì pẹ̀lú bí ìlú ṣe rí ọ̀nà ṣé bẹ́ẹ̀ lòmíì kìí ṣe wọ́ ọlọ́run já tà ní ná ṣé bí ogbà tó bá ti fẹ́ gbowó náà ní gbowó ṣé bẹ́ẹ̀ lòmíì ò lọ bí iṣẹ́ mọ́ ṣé bí wọ́n kó wáyé tán wá pa wá bá ni àmọ́ wá gbọ́ ọgbẹ́ náà pé àbí ìlú ṣe rí gbogbo mọ ìlú ṣe rí ìyẹn làwọn ọmọ ẹgbẹ́ káàkiri mo wà ní wáàsí jọ kan àjókòó báyà ń wa wáàsí ó tẹ̀ tó bóyá tẹ̀ ń sinmi kálukú ń sọ̀rọ̀ rẹ̀ ẹnìkan wá ń sọ pé à kí lòun sọ pé òun wọ́n ti ń bọ́rọ̀ bọ̀ tí mò ń gbọ́rọ̀ wọn gbogbo àjọ jókòó papọ̀ náà ni màtí táwọn èyí kéèyàn kéèyàn ẹ̀sìn ni a kọ̀rọ̀jọ jọ kọ̀rọ̀jọ jọ ló ó sọ fẹ́ẹ̀lì kejì ẹ̀ tájọ ń sọ̀rọ̀ ó ní ó kéré tán àwọn ọmọ òun ò tà rárá wọ́n pa seven hundred thousand wọn ò tà rárá olójoojúmọ́ sì níbẹ̀ kò sí sátọ̀dẹ̀ kò sí sànńdẹ̀ kí wàá ló kù tó wọn sọ fún òun ní sílọ̀ bẹ́ẹ̀ bá mo wá wọ ẹni sọ̀rọ̀ yẹn lẹ́yìn ẹ̀ lè mọ̀ pé ó ní fifty thousand lákàntó ṣebí yẹn kan ẹnu àwọn tájọ ń gbá àwùjọ náà nù ó wá pọ̀ bẹ́ẹ̀ kátó wá fún ẹni tí ń rẹ̀ ọlọ́run já ta ọlọ́run já ta òun náà tí sọ̀rọ̀ wọn o kátó wá sọ ẹni tí joyè tó kó gbogbo owó ta gbogbo lẹ̀ ta gbogbo lé tó fún gbalé ìyẹn àánú lọ láwùjọ tá a wà kí fa ti gbogbo tókù náà ti máa jẹ́ kọ́ máa rẹ́ gbádùn tẹ́gbáyé ìgbáyé gbádùn gbogbo ẹ̀ náà ló padà bọ́ wà lóyún àròlélà tí o bá ti tú islam àti kí sẹ́ká dá islam padà tọ́ yahudi yẹn gba islam anabi wa sallallahu alaihi wasallam ọ wá lọ́mọ ọ̀dọ̀ kan tí òun náà jẹ́ yahudi tí máa ń ṣe bọ̀yì anabi sallallahu alaihi wasallam òun náà ọ wá rẹ̀ ó rẹ̀ òun náà àti àìsàn ikú ni anabi wa lọ ṣàbẹ̀wò ẹ̀ lọ́dọ̀ rẹ̀ níbi tí ń gbé lọ́dọ̀ bàbá ẹ̀ ọwọ́ adó sí gèlè rẹ̀ ó wá ní aslim ẹ̀wọ́ wá sí aslim kò sì gbà islam gbà islam wá sí kan tó ṣe fún aslim gbà islam ẹ wá wò fanadara ila àbí tó ti bọ́mọ yẹn náà bára pè mí tó bánàbí tó sọ pé gbà islam bẹ́ẹ̀ ni wojú bàbá rẹ̀ bíi pé ṣe é ni àyèmọ́sí ní wojú bàbá rẹ̀ bàbá rẹ̀ sọ pé afrin abal kọ́ọ̀fin gbọ́n tẹ̀lé tẹ̀lé bàbá kọ́ọ̀fin ànábì ní rí fásitì ṣe tí bàbá pọ́sìmù fẹ́ kò ṣe sallallahu alaihi wasallam lọ́ba gba islam ó ṣe islam lànà mi bá tọ́tọ́ ọ́nítọ̀ mo o ó ti lọ mo ti lọ ó ní àmọ́ bá náà ti wá ń lọ yẹn alihamudulilayi lẹ́rí àkọ́dà rómìnà náà ọlọ́run kò dúpẹ́ fún ọtọ́ yọnu náà àfáwọn yẹn ti wà nínú náà láyé láì ṣe islam. ọlọ́run mo dúpẹ́ fún ọ yọ nínú ná ẹgbẹ́ gbólóhùn yẹn gbólóhùn lànà ní ìjáde kó lé wọn sallallahu alaihi wasallam. ọmọ kan ṣe islam ìjọ ni sọ̀rọ̀ pé ọlọ́run ròyìn islam nínú tọ́lọ́run ròyìn pé náà ní islam wà áàdà yìí sí ọlẹ́jọ́ bá fẹ́ ló máa fún ẹ̀ tí wọ́n bí islam ròyìn náà kó ní islam man yahdihillah fala mudilla lahu ẹni tọ́lọ́run bá wá tọ́ sọ́nà kò ní sọnù wa man yudlil ẹni tọ́lọ́run bá wá sọnù falan tajida lahu لام murshida falan لاي lam àti nù láéláé ẹ̀ lè rí kódà tẹ bá sọ pé kó máa gbé ọ̀dọ̀ mọ́mú mọ́kà tó ní kókó lè bá rí islam falan tajida lahu waliyyan murshida ọ̀dọ̀ òbí tiẹ̀ tí èsè mùsùlùmí nù gan wá gbé tó ti wá rí islam ó ní mo ti ṣe islam tèmi o tí mo sì ṣe èméjì lórí ẹ o o wá ọba tẹ́kẹ̀ tó lágbára ni ló ṣe pẹ̀lú àwọn tó tún wá bá ní Islam wàláyé ọlọ́run ẹ̀yin ó máa rí tóbi ọlọ́run bá lára ara wa yìí náà àtàánú ọba tó lágbára àti determination láti sin ọba tó tó sáwọn sọ̀hábà lẹ́yìn mọ́ tẹ bá ń ráwọn èèyàn ní ìtọ́lọ́wọ́n bá fi ìsìlámù ń kẹ́ ẹ sì tún máa gbóhùn àwọn sọ̀hábà tó ti pa àmọ̀ pé wọ́n sí láyé mọ́ wọ́n fẹ́ ṣe ìsìlámù débi pé ní tó lè gbà oníkú oníkéyìn wọn sí láyé mọ́ ọlọ́run àpò má bàtọ́ ọmọ náà jẹ́ o ọlọ́run kó má bàtẹ́ ẹnìkọ̀ọ̀kan wa náà jẹ́ ọlọ́run kó sàrẹ̀ lé fún imá lè fún wa. àlẹ́ ìwà sọ́lọ̀ sọ́lá bí wọ́n ti wá ní lára tó tó wọn wọn banú jẹ lórí pé ah bó làwọn eléyìí ṣèṣe Islam iṣẹ́ ti ń kàn kì í tiẹ̀ kàn kì í kì í ná ní ẹ̀ rárá. ṣebí Abu Jahali ń lọ da ìfun ẹ̀kú ẹran lọ́wọ́ da ilé ànábì lórí ibi títí kírun sallallahu alaihi wasallam ọmọ àbí sàbẹ̀ kan ọmọ ní baba Ikrima bẹ́ẹ̀ pé Ikrima lónìí Ikrima yìí náà àbí jáde ẹ̀ mọ̀ sọ Abu Jahali òun àti Umaru làwọn bí máa ń ṣe o pé kọ́lọ́ fi wọn kẹ́ islam fi gbàdúrà àwọn ọ̀rọ̀ mọ̀kàtọ́ àbújá ni mà fún ẹni làánà mà ní títí tí gba islam tó gba ilé àbújá lè kọjá tó sọ̀rọ̀ islam fún ó kò bá ọlọ́ ó ṣépè fún mọ́rọ̀ àti islam lẹ́nu ẹ̀ tí ò bó ṣe sọlẹ̀ fún ẹlẹ́gbàá nìyẹn ló bá bá wura wọn tó jẹ́ kọ́ rẹ̀ tímọ́tímọ́ jagunjagun la méjèèjì nílùú mọ́kà against islam àti mùsùlùmí. anabi sọlọ́lá àgbàlá tòun ti bẹ́ẹ̀ náà yín wá máa bẹ ọlọ́run yín máa wá dààmú lọ́kàn gan-an títí lọ́lọ́run wá sọ àyà tí mo fẹ́ tọ́ka sí ìkalẹ̀ àyà tó ti fà á sẹ̀rìn ni àyà kẹjọ ọlọ́run ní fàlẹ́ àtàtà abúlé àlẹ́ àfàrọ́ pé iná lọ́ àlẹ́ mú bímọ yẹ̀sùn náà para rẹ̀ wọ ojú tẹ̀ ni ìwọ ẹrú ni torí pé wọn ò sì

ọlọ́run tó fi kẹ́ wa kó tó sàlékún kẹrìn lé wa lórí ní ìparí àpẹẹrẹ tó fojú hàn nínú àwọn àpẹẹrẹ kéékèèké wípé ayé ń tán lọ òní kẹsàtò lọkọtì tánà bí pé ní aliharu kí a mọ kí èyàn mọ ká mọ kẹyìn mọ para wọn ní pé tó jẹ pé ẹ̀gbọ́n tánà sọ sallallahu alaihi wa sallam pé tó ṣe wípé. kò nítumọ̀ pípa tó pọ̀ tayọ kárí ìdí fún un táwọn èèyàn fi ń kú bẹ́ẹ̀ ẹ kàn máa gbọ́ ikú ọ̀wọ̀ọ̀wọ̀ náà ni tó jẹ́ èèyàn ti para wọn ẹ wá gbádùn èsì yìí o ìmọ̀ Muslim ló gbà wá anabi sọlọ́lá sọlá ó ní mo búra pẹ̀lú ọlọ́run sẹ́mi ìbẹ̀ lọ́wọ́ ẹ̀ hátà yá sí àyẹ̀wò mọ́ ayé yìí ò ní tán tọ́jọ́ kan fi dé àbígbà kan fi dé láyé dèrò kọ́ tìlù kí ni. pàtàkì ẹni tó pààyàn pọ̀ ní nírísìn fi pa sallallahu alaihi wasallam sọ ni òun kàn wọ́n ni fi wàhálà ìmọ̀kúrú bí mà kópè ẹ tí wọ́n pa kò ní rí nǹkan kan àní rí nǹkan kan wí fún pé ìdí tí wọ́n ti pa á ní ìgbà kan ń bọ̀ bẹ́ẹ̀ ẹ dákun sásìkò ní àbásìkò yẹn kọ́ sásìkò tá a wà yìí ni àbọ̀ nǹkan àwọn abéèrè pé òjijì ọlọ́run kí fàyà kọ́nù dáadé báwo ni ó tó wá rí bẹ́ẹ̀ kí ẹ̀ kàn wò kó kàn wò kì hàn kó sì pẹ́ nìkejì lásán ó ní alhamdu bimana kásárà tó lọ́sẹ̀ àlùkọ́tìlù wà nà kúrò fì náà tó jẹ́ káwọn tẹ́ ń pa àtẹ́ni tó pa nígbà náà wọ́n ti ń para wọn yẹn iná wọn jọ ń lọ ẹnì kan sọ pé òun jà fún Islam lọ́nà àbòsí lọ́nà ọ̀tẹ̀ lọ́nà ọ̀kà lọ́nà ẹ̀yà lọ́nà kórira yóò wọ́n dákọ̀ Islam yóò máa pààyàn àlùkọ́ ẹni tí a pa gan iná ẹni tó pààyàn iná tóun náà rẹ́dí àti pẹ́ẹ́rì kejì lọ́wọ́ àwọn òkùnkùn ẹ máa wá dá wọn jàǹbá tó yẹ pé ẹni tó bá kàn rí pé ilẹ̀ sú lónìí òun ò sínú àwọn tó bá lọ lọ́sàn-án bóyá òru wọn wà fà òun tó èwo ni ó ti ṣẹlẹ̀ tílẹ̀ bá má yóò gbọ́ táwọn ará alẹ́ kejì àbádùgbò kejì àbí fíìsì kejì tí wọ́n sì wá pa àwọn yànnàyànnà bẹ̀ ní òpétọ̀ gbàtọ́ lọ́wọ́ ni kò ń bá wọn lóru bóyá lọ́sàn-án gan ni wọ́n á òun tó níbi táwọn táwọn yẹn ń tẹ̀mí láwùjọ láì sáàárín àwọn kìnìún tó jọ́ mẹ́ranko lèyàn jábọ́ sí tí wọ́n á mọ̀ pé kìnìún kan lè yọ at any time now ṣé bí wọ́n sọ pé inú gbòòrò ni kìnìún wà yóò kàn máa retí ìgbà tí kìnìún kan yọ ni tó sì ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ yẹn ti wá ń lè wùn nísìn ó fẹ́ pẹ́rẹ́ ń bì kan ju bì kan lọ ni o gbogbo ayé ló ti dà bẹ́ẹ̀ o gbogbo ayé ló ti dà bẹ́ẹ̀ ó dà níbi tí ò sí boko haram ẹ wo ti ṣẹlẹ̀ láàrin àwọn àtàwọn asálẹ̀ ni yáa ẹ mọ́kànlá ọdún mẹ́tàlá kan lánàá wọn pa ọmọdé mẹ́ẹ̀ẹ́dógún gan lana wọ́n gbọ́ ọmọ kan kan ní kan oríṣiríṣi níbí tó ti tó ń gbé sálọ wọn ò rí mọ́ níbi ìsàn ìgbàlódé kan pariwo boko haram ọ̀sọ̀ fúnnu mọ́tẹ́lá mi sunu kí boko haram ò tó dé ọ̀tọ̀ ni tọ́mọ̀yàn rí gbọ́ yàtọ̀ wá sí káwá mọ́ àwọn ogun ní ibi ìbẹ̀rẹ̀ lọ́mọ èèyàn máa ń rí ẹlòmíì yóò ogun yóò pariwo gbogbo sàn náà si ogun ni ogun ni onípa máa sàdúrà pé ọlọ́run dàpọ̀ ó ti tó tógun bá dé lóòótọ́ tí ò bá tètè kú bẹ lọ́run ọlọ́run dàpọ̀ sàánú àwọn ọmọ ni wàláhì wàláhì tó lágbára ọmọ èèyàn ti ọlọ́run o ọlọ́run àjà kódà bọ̀ nìkànjà ẹ wà máa bẹ náà tó gbọ́ àwọn tí ń fẹ́ kọ́ tá a bá ń gbé nísàlẹ̀ pé kó lè tó gbẹ tí ń gbé lókè pé kó dàrú ọ̀rọ̀ kó wá hàn wọ́n lè mà eléyìí kò sábúrú ń bẹ̀ àwọn tó sọ pé kò ní tó ọlọ́mọdé kọ́rọ̀ wọn ó tò mùsùlùmí bá ti sábà ń kàlùkù lùtù wa nù wọ́n kí gbogbo yẹn yẹn rìn ó má àbọ̀rọ̀ mi kó má ro oúnjẹ àbí kó má tẹ ẹ̀rọ oúnjẹ àtọ́mi àbí kó tẹ̀ jẹ́ tó ń gbà tó débì kan níbi tó ń ṣe gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ sí níbi tó ń gbẹ́gbẹ́ dé yóò kàn tẹnu bá yóò máa mú ni nígbà tó gun bá dé gbogbo àbí fẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n ti ṣiṣẹ́ tọ̀ ọlọ́run kó bá wa pa wọ́n run o níwọ̀n òǹkà péréte náà sì ni wọ́n o táwọn eléyìí ò bá sí máa rà yóò gbégbèsè àyàlàfíà o pẹ̀lú àwọn péréte ni wọ́n. kò wá sí nǹkan tó ń jà fún jàǹfààní ara wọn lọ gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ lọ́kàn ara tẹ̀ náà kọ́ lọ tó bá ọlọ́run bá subhanahu kọ́ lọ tó bá wájú ọlọ́run bá subhanahu wa ta'ala wallahi alazim bẹ́ẹ̀ fọ́nrán mi sì ju sẹ́fún gbogbo aráyé ó ní la tatamannaw liqa al-adu ẹ má máa fọ pé a jagun torí pé liqa al-adu ogun ní jẹ́ a jagun a jagun ọ̀rọ̀ ànábì mọ́ kóòtù yẹn o wasalu lọ́wọ́ ní àáfíà ẹ máa bẹ lọ́wọ́ àláfíà ni o àmọ́ fàyídà àlọ́kọ́ ìtumùhùn tí a bá wà lógun náà làwọn ojú àtúntì dogun lẹ̀ fàṣibútù ẹ wá sí ẹ wá fi hàn ìwà mùsùlùmí ẹ wá fi hàn gbà yẹn kò sẹ́ni tí ó dùn dídí pẹ̀lú ọlọ́run tí mo dá fọlọ́run tọ́lọ́run ò ní gbé borí ọ̀tá yẹn

síbẹ̀síbẹ̀ náà àbẹ̀ lọ́wọ́ tẹ́ kó gun ọmọ dàrú sẹ́ kí nǹkan ní ìsáàmù náà kọ́ fi kọ́ dàrú ṣé bá wáyé wá ni. ó dà ń gbé láti ọlọ́wọ́ bá dé pé a ti fẹ̀mí balẹ̀ pé àti bá bẹ̀ kú ní mo wà ni ta ló nínú wa. lẹ́yìn náà ogun fẹ́fẹ́ jà sógun àbòsí ni ogun pé àwọn ilé ti ti wà nìkan ní ó dà ṣé kìí ṣe yẹn àmọ́ tí wọ́n bá sọ pé rárá o àwọn ó sàjàgùn náà ní fásitì tú ibi táàdì wa máa mọ mùsùlùmí nù ẹ wà dó gbọ̀ngbọ̀n tí ẹ bá wà lọ àlùkò àmọ́ nígbà yẹn ó kú sójú ọ̀nà ọlọ́run bá ní. wọ́n ti kòrò lọ àkẹ́sí rọ ẹ máa wá rántí ọlọ́run bá dáadáa ẹ máa rántí ọlọ́run bá dáadáa torí pé kò ságbára kan àkọlọ́ òun láti fi ẹ̀sìn wá wójú rí rẹ̀ làálà kún tó filẹ̀ kún ibẹ̀ ní fàlàhùwà ibẹ̀ lè rè jẹ́wà táyà tàlìkámà اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم عليك باليهود والنصارى وانصارهم